bára wa sọ̀rọ̀ lónìí àánú ọlọ́run ni tọ́lọ́run tó fi jẹ́ pé kó tún dìrọ̀rùn ní òní abẹ́lọ́run lórí bára wa sọ̀rọ̀ ti tòní náà kí ọlọ́run bá kó sọ́dún ọ̀run fún èmi tí màá máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọkọ́lọ́run jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil so sóra tí a wà oná ni suratul Isra Quran seventeen suratul Isra. aya tí a ti bẹ̀rẹ̀ o náà ni aya eighty two náà ni eighty five náà ni a ti bẹ̀rẹ̀ ni a ti ka aya eighty five a si ka aya eighty six aịa aya eighty six yẹn náà ni gẹ́gẹ́ wa náà ni pé níwọ̀nba a rọra sọ ìtumọ̀ aya a wa. ní àná níwọ̀nba ráńpẹ́ pé ó di pé a máa bá tẹ̀síìdì tòní lọ sọlá ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní iná suratul Isra aya eighty five. ọlọ́ni wàyẹ̀sẹ̀ àlùnàkà ọlọ́ni wàyẹ̀sẹ̀ àlùnàkà ànírú ọlọ́ni wọ́n ń béèrè lọ́wọ́ wa nábì nípa nǹkan tó ń jẹ́ àrùhù mo ṣàlàyé fún wa lánàá àwọn tó ń béèrè béèrè yìí èyí tí ó fìdí múlẹ̀ òun náà ni pé àwọn yehud àwọn náà ni wọ́n ń béèrè ìbéèrè mo ṣàlàyé pé àwọn tó máa ń béèrè ìbéèrè ikọ̀ ni wọ́n àwọn tá a jẹ́ mùsùlùmí a máa ń béèrè ìbéèrè a máa péjúwe ìwà náà al àwọn tó ń jẹ́ àwọn kèfèrí wọ́n máa ń béèrè ìbéèrè bẹ́ẹ̀ náà sì ni àwọn tó ń jẹ́ àwọn yehud wọ́n ń béèrè ìbéèrè ẹnì ṣùgbọ́n gọ́rọ́dù títí wa a ní kọ́ máa jẹ́ títí etí àwọn mùsùlùmí fi ń béèrè béèrè ìyẹn náà ni pé lè máa rí fatilẹ̀ hak láti lè bá a mọ òdodo ọ̀nà fi ń béèrè béèrè àwọn tó béèrè béèrè ń bí àwọn yehud ni gẹ́gẹ́ bá ti fìdí àdìsí náà múlẹ̀ tó jẹ́ àdìsí abdullahi bin àwọn yehud òun wà ń bẹ ńgbà tí àyà yìí tí ó ń sọ̀kalẹ̀ fánàbí ọlọ́ọ̀ni wáyé sí àlùhùn náà ká àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa pé kí ni wọ́n ń pè ní àrò tó mo sọ fún ayé pé tá a bá pàdé àrùhù nínú alukurani kerim ìtumọ̀ kan nínú ìtumọ̀ mẹ́fà òun ni máa túmọ̀ sí ẹ̀ mo ti túmọ̀ ẹ̀ fún wa lánàá àwa sọ fún wa wípé èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfa lọ síbẹ̀ òun náà ni wípé ẹ̀mí tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni wọ́n ń béèrè nípa rẹ̀ náà. ọlọ́run wa ní ìwà ànábì máa dá wọn lóhùn wípé ẹ̀mí ti ń bẹ lára ẹnì wa yìí mìíràn amúre rọ́bì gbogbo ohun tí ń jẹ́ kí ó máa ṣiṣẹ́ lára wa àtàrà àṣẹ ọlọ́run ọba ìyẹn ni pé ọ̀rọ̀ tọ́lọ́run ọba fi ń kọ̀ǹtró ẹ̀mí àṣàlàyé fún ń pè ní amúre rọ́bì àṣàlàyé ẹ̀ fún wa nígbà tá a ka ìnáma amúrúhu ìdá nǹkan ni ń pè ní amúrò rọ́bì ó náà ni pé kàlámù rọ́bì sọ àfìdí ẹ̀ múlẹ̀ fún wa lánàá ó ni pé ọlọ́ọ̀ni ń pa ẹ̀mí ẹ̀ láṣẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tí wọ́n bá bèèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan pé ibo lẹ̀mí wà ẹnìkan ò lè sọ pé ibi tó ń tó stéèsì ni ọlọ́run ni máa ní kọ́ bọ́ọ̀bì kọ́ bọ́ọ̀bì kọ́ bọ́ọ̀bì tí ọba tún kúrò lára ọlọ́run náà ni ó ní òkú níbẹ̀ sọlọ́run bá dá lóhùn wípé sọ amúrí rọ́bì pẹ̀lú àṣẹ ọlọ́run ọba òun náà ni onífi ń ayé rẹ̀ tó fi délẹ̀ nam. ọlọ́run ọba wa ní wọn ò fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn tẹ́ ẹ fún yín ní nǹkan kan ìlà sọ ìmọ̀ ìmọ̀ tó kéré ni àsọfún wa pé ìmọ̀ wo náà fún wa nípa àrùn níta kan lè mọ̀ ní tiwa ojú wípé ìmọ̀ títí náà fún wa mi ojú wípé tẹ́mi bá ń bẹ lára ẹnìkan àwọn èèyàn mọ̀ sọ fún wa ẹ̀mí ń bẹ lára eléyìí tẹ́mi bá ti jáde kúrò lára rẹ̀ àni ẹ̀mí ti jáde kúrò lára rẹ̀ so nǹkan táwa kan lè mọ̀ nìyẹn lẹ́yìn eléyìí àmọ́ bí ti ń lọ bí ti ń bọ̀ nínú ara àmọ́ gbogbo nǹkan tó kù mọ́ ọlọ́run ọba nìkan ló mọ̀ ní ntọ́lọ́run ọba fún wa nínú ọmọ díẹ̀ ni ntọ́kẹ́rẹ́ ni náà. ọlọ́run ọba wa lọ síbi ìmọ̀ tó ga jù ìmọ̀ ilmu nubuwa ìmọ̀ àjànàbí ọlọ́run òun ni ìmọ̀ tó ga jù ọlọ́run ọba wa lọ síbi ìmọ̀ tó ga jù ọlọ́run ìmọ̀ kékeré náà tún ni òun náà. ṣùgbọ́n òun lọ̀gá gbogbo ma tí ń bẹ láyé ìmọ̀ta fáwọn ànábì ọlọ́run gbogbo ìmọ̀ yòókù ó wà lábẹ́ rẹ̀ ni ọlọ́run wa ń sọ fún ànábì wípé ó wá dojú ọlọ́run ọba kejì pé ànábì ọlọ́run ṣùgbọ́n ọlọ́run máa ọkọ nítorí wípé gbogbo wa pátá ànábì tọ́lọ́run bá ti wá dojú ọ̀rọ̀ ọkọ àwọn náà wà máa wípé ọba ń sọ fún ànábì yìí o àwa ò tiẹ̀ kò yẹ kí àwa ò lè máa ṣe fanda sí ọlọ́run ọba ìbàdàn olè sọ bẹ́ẹ̀ lè fún ànábì lọ́dọ̀ bá fi máa dojú ẹ̀kọ́ ànábì ọlọ́ni wàhálà ń ṣe iná. ọlọ́ni ká ní àwọn ọlọ́run ọba ti fẹ́ ni àwọn ọlọ́run ọba ọba ti mú kúrò lọ́dọ̀ wa ànábì ń ta àfihàn ránṣẹ́ sí ọ àwa la fún ọ ní kùránì àwa lajẹ́ ẹni tó ṣe yí pé kọ̀dárùnà àwa la lágbára àlá ìnzálì yìí lórí sísọ kùránì kalẹ̀ ọlọ́run lágbára wàhùwà aidan kọ́ọ̀dìrún ọlọ́run yẹn náà lọ́ba tó lágbára àlá ì mínà rasul ọba tó lè mú kíní yẹn kó lọ́dọ̀ ànábì tá a sì ní gbúrò rẹ̀ mọ́ rárá ọlọ́run ọba lágbára rẹ̀ tá a bá fẹ́ ni àbá ti mú kùránì àbá ti mú un nta mú wá yẹn alẹ́dí àwọn àyíná ìlẹ́ka kí ni dáàbí ránṣẹ́ sànàbí òun náà ni Qur'an ọlọ́ọ̀ni àbá ti mú kúò lọ́dọ̀ wa ànábì náà. tàbá mú kúò lọ́dọ̀ wa ànábì ọ ìtẹ̀yàn máa ń wá ni pé ta ni ó dá nǹkan padà fún yàn wàkí láńtó wà ń bẹ́ẹ̀ yẹn aṣọ fún wa òun náà ni pé nasiron yaruduhu ilayka olùrànlọ́wọ́ kan tí ó bọ̀ dá kinní yẹn padà ọlọ́run ni ò lè rí fún ọ ẹni tó lè dá padà fún ẹ tí ó wà lóun lágbára jàwọ́ ọlọ́run lọ fóun lòun ó dá padà ò lè rí láéláé so eléyìí níbi tá a bá tẹ̀sí dìde ní àná orí àyà yìí náà láti máa bẹ̀rẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ wà tó yẹ pé ó tún ṣe pàtàkì nínú ẹ̀ tí a ti sọ so wọ́n kà fún wa ọ̀rọ̀ kabi àyà méjì náà fún wa sí lórí pé a máa bá tafsiri tó ní lọ kọ́nà kó bá sọ́dọ̀ ولئن شئنا لنذهبن إلا ọlọ́ba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní suratul Isra Quran seventeen aya eighty six ọlọ́run ní wala in shi'na. wala in shi'na lanadhhabanna ṣàlàyé fún wa wípé tó bá jẹ́ wípé àwa ọlọ́run ọba a ti fẹ́ ni àbámúkúránì tá a fi ránṣẹ́ sí ọ bìlìkùránì lẹ́dí àyínà ilẹ̀ ìka àbá ti mú kúrò lọ́dọ̀ rẹ̀ ọ̀nà wo lọ́lọ́run fẹ́ gbà mú kúránì kúrò lọ́dọ̀ ànábì ọ̀nà méjì òun náà ni kùránì ló fi wà máa fún òdò ọ̀nà méjì òun ni ọlọ́run ọba ló fi ṣe kùránì ní nǹkan tó yẹ pé adáàbòbò sọ ọlọ́run sọ pé àwa ọlọ́run ọba àwa la sọ kùránì kalẹ̀ wà iná làkúlà háàfìdù ọlọ́run ni àwa náà láà sì máa dáàbòbò ọlọ́run bá wa dáàbòbò kùránì. ní ọ̀nà méjì ló fi dáàbò bò Quran alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba dáàbò bò ó fi sùdúrì rìjà ọlọ́run ọba jẹ́ kọjá wípé ọ wà nínú gbáyà àwọn èèyàn ìgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba ibi tí. àmọ́ à nǹkan sí tọ́lọ́wọ́n bá fi pamọ́ sí ibi sọ́dírù wa lọ́wọ́ ọ̀dẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wá gbà yìí pé làákàyè sọ ibi orí ló wà ṣùgbọ́n ó kọ̀nẹ́tì mọ́ bí orí ni ibi tá a fi wà tá a fi à nǹkan gangan ibi àti wà nínú báyà ibẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba lára dáadáa tọ́lọ́run ọba ṣe fún ọ̀rọ̀ rẹ̀ òun náà ní wípé ó dáàbò bo ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé ó jẹ́ kó máa bẹ nínú gbáàyà àwọn tí ọlọ́run ọba sọ ọ̀rọ̀ náà kalẹ̀ fún ọlọ́run ọba jẹ́ kó bẹ nínú gbáàyà ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ kìí tún wá ṣe gbáàyà ànábì nìkan tí ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ ọba ti yan àwọn èèyàn kan ti ẹgbẹ́ ìgbésí ayé tiwọn ni pé gbogbo tí bá ti ń sọ̀kalẹ̀ báyìí a gbọ́dọ̀ máa a sínú gbáyà wọ́n sì ń ha láti ìgbà náà sọ̀rọ̀ jẹ́ pé láyé òjíṣẹ́ ọlọ́run ọba àìmọye àwọn òfáà àwọn tí wọ́n á kúra ní sínú gbáyà sọ̀rọ̀ jẹ́ pé tí a bá pèèyàn ní kúrọ́ ù nínú tíà tá a bá ń ka tíà ló bá sọ pé kúrọ́ ù ní lágbájá ìtí wọ́n gbà lérò ní pé òfáà.

so wọ́n ń pọ̀ sí ni ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tóbi jẹ́ pé àìmọye nọ́mbà òun náà ni ó wà láyé àdìsọ sálàm ìkankanṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà òṣìṣọ́lọ́ bá àwọn sọ̀hábà kan ṣe pé kí wọ́n lọ kéde Islam fáwọn èèyàn kan gàgà kan wà tí wọ́n ń pè ní bírú màúnàtà bírú màúnàtà ibẹ̀ ni wọ́n ká àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ni wọ́n ká wọn mọ́ àwọn sọ̀hábà tí wọ́n wà láàrin àwọn tí wọ́n pa tẹ́gbẹ́ wọ́n ti há Kùránì tán àwọn àáfàá sọ wípé wọ́n lé ní seventy sọ tẹ́gbẹ́ Kùránì tó ti sọ kalẹ̀ ńgbà náà wọ́n ti àtàn yanyan wọ́n lé ní seventy láyé ànábì ni wọ́n ṣe pa wọ́n lẹ́gbẹ̀ẹ́ ànábì bẹ̀rẹ̀ sí ṣe kùnúùtù láràárọ̀ nítorí àwọn tó pa wọ́n tonti bẹ́ẹ̀ náà ọlọ́run ò jẹ́ kí Kùránì ò tún kú bẹ́ẹ̀ àwọn èèyàn tún há lọ náà ni ìtòbí jẹ́ pé nígbà tí Abubakar tún wà lórí oyè wọ́n tún wá ja ogun tí wọ́n bá musela mọ́tò alikada tí wọ́n bá jà nígbà tí wọ́n parí ogun yìí wọ́n tún rí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti ákúra nìtàn tí wọ́n tún kú wọ́n tún lé ní seventy sọ àwọn tó tún wá náà wọ́n tún pọ̀ lọ rẹ́rẹ́rẹ́. So, ìyẹn ló jẹ́ pé yé wa yìí pé àwọn èèyàn á Kùránì ní gbogbo ìgbà ní gbogbo àsìkò látàyè dágbà tí Kùránì ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ lọ́lọ́dún kọ́ máa wà nínú gbáyà àwọn èèyàn kọ́ máa wà nínú gbáyà àwọn èèyàn ara dáadáa tọ́lọ́mọ bá ṣe fún Kùránì yẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé Kùránì kana mahfudhon fi sudur kama kana mahfudhon fi sudur kùránì tún jẹ́ nǹkan tó jẹ́ wípé aṣọ sínú ìwé aṣọ kùránì aṣọ sínú ìwé bá a ti sọ sínú gbáyà bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba tún ní pé kí wọ́n tún sọ kùránì sínú ìwé ìyẹn ló fi jẹ́ pé ìṣọ́ ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ kù tábùlì wáyì àwọn tí wọ́n ń kọ wáyì lẹ̀ revelation àwọn tó ń kọ́ lẹ̀ lẹ̀ ìṣọ́ ọlọ́run ọba ní wọn àwọn tí wọ́n ń kọ́ lẹ̀ so ẹtọ ẹtọ kọǹkan lẹ fana bí gbẹ̀yìn ọ̀nà ni zayidu bọ́nà thabit so òun ni ọ wà níbi al-arudatu al-akhira ìyẹn ni nǹkan tá à ń gbé bẹ́ẹ̀ ni pé kíkà tí jìbìrìlù wa ka kùránì fana bí gbẹ̀yìn kíkà tó wa ka kùránì fana bí gbẹ̀yìn ẹni tí ó kọ gbogbo eléyìí lẹ̀ látọ̀kọ̀ tóbi délẹ̀ òun náà ni zayidu kìnìún bọ́nà thabit so òṣìṣẹ́ ọlọ́run ọba ní àwọn kọ̀ǹkan kọ̀ǹkan àwọn tó ń kọ nǹkan ìwọ̀n a bẹ́ẹ̀ ni wọ́n tún kọ́ ọ lẹ́ẹ̀lẹ̀ káwa máa kọ kùránì lẹ̀ ọlọ́run fi dáàbò bo alukùránì kẹrin láyé ànábì wọ́n ti kọ́ ọ lẹ̀ síbẹ̀ wọ́n ti kọ́ ọ lẹ̀ síbẹ̀ ṣùgbọ́n kùránì nípa ànábì ń bẹ láyé a máa yí padà a máa yí padà yẹn ni pé a ní gàdá ń pè ní anaseku walimanso wọ́n ní pé àyà eléyìí àti parẹ́ àní kàmọ́ àti fìmí ìdìpò rẹ̀ ìgbà mi ọlọ́run bá lè fáyà yẹn lẹ̀ pé kí ẹ máa tún máa kà á ìgbà mi ọlọ́run ní pé ẹ mú kó bẹ́ẹ̀ ni ẹ má kà á mọ́ so ọ̀gọ̀rọ̀ àwọn kan báyìí kì í sábà dọ́dọ̀ àwọn míì so ìyẹn ló fi jẹ́ pé etí wọn kàgbẹ̀yìn ó wà pẹ̀lú zayd bunu sabit ó dẹ̀ tó wà ní kíkọ nínú ilé anabi sallam àwọn míì wà lè wá ní àwọn nǹkan míì tó yẹ pé wọ́n ti da násìkò àti màsúkù wọ́n ti ṣe kí ni ọ wọ́n ti dà pọ̀ mọ́ ara wọn. ìyẹn ló fi jẹ́ pé kùránì wà ń kí kọ́ọ́lẹ̀ tí ó ṣe méjì bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì lọ́dọ̀ zayd bin tó jẹ́ sẹ́kítírì ànábì gbẹ̀yìn. bàdó adáyé abubakari ìmọ̀ràn tí umaru mú wá pé káwọn ọkọ̀ kùránì yẹn bó ti wẹ̀ èyí tó jẹ́ last one tó wà pẹ̀lú à tó wà pẹ̀lú tó wà nílé ànábì kí wọ́n kàn kọ́ padà ni eléyìí ò kì í ṣe sọ ẹni tí wọ́n ẹni tó wà ànábì náà ṣe kíni o òun náà ni wọ́n mú tí wọ́n wá kọ sílẹ̀ lẹ̀ wọ́n wá fi gbogbo àwọn sọ̀hábà tó ti wá àkùrà ní kàtá yẹn wọ́n wá fi wọ́n ṣe ẹlẹ́rìí kíní yẹn pé wọ́n á máa kà á ká máa wo ohun wà lọ́dọ̀ ànábì náà so ká máa fi ká máa ṣe kíni o ẹlẹ́rìí rẹ̀ wọ́n fẹ́ fi kálukú ṣe ẹlẹ́rìí lé lórí ni so látara bẹ́ẹ̀ yẹn ló bá jẹ́ pé wọ́n wá kọ kùránì yẹn lẹ́bẹ̀ẹ́ àti bí tán kùránì ti ń lọ so yẹn sọ fún wa yìí pé ọlọ́run bá dáàbò bo kùránì nínú gbáyà àwọn èèyàn ọlọ́run bá dáàbò kùránì nínú ìwé láti ìgbà yẹn ni kùránì ti wà nínú ìwé nígbà tí usman wà lórí oyè ẹyọ péré tí wọ́n ti kọ́ lẹ̀ láti ayé eh, abubakar ó nìkan ló òun á wò wípé ìtọ́da ni pé ká tún kọ́ ọwọ́ akọ sí àìmọye ọ̀nà àwọn kan ní mẹ́ta ni àwọn kan ní mẹ́rin ni àwọn kan ní márùn ni tóbi dórí mẹ́jọ àwọn kan ló tún jù bẹ́ẹ̀ lọ ọ̀sà àkọ́ ọwọ́ àfiránṣẹ́ sí àwọn ìlú tó tóbi tó tóbi ó fi ránṣẹ́ sí wọn bó ti wà lọ́dọ̀ wọn nìyẹn kùránì yẹn náà lọ́wọ́ di nǹkan tí ọwọ́ akárí gbogbo ayé lónìí sọ ọlọ́run bá dáàbò bo kùránì bí tí wọ́n ń dáàbò bóbó yẹn tábà ní pé ká sọ pé kùránì tẹ́ ń kọ sínú sùtúrù inú ìwé kí wọ́n á ní kẹ́ni kọ́ owó dìde níbi ni pé mélòó ni tó ti wà lórílẹ̀ ayé nìsín ẹ̀jọ̀ sàlẹ̀ nìkan kan tó lè sọ pé tó wà lórílẹ̀ ayé nìyí ó ní kùránì tí wọ́n kọ ìsùtúrù sínú ìwé lórílẹ̀ ayé lónìí kí wọ́n á ní pé ẹnìkan bẹ́ẹ̀ sọ pé iye tó jẹ́ nì ìròpẹ́ tọ́wá ni kùránì tó wà nínú fi sùdúùd kọ́ wa máa mú sọ́dírù kọ̀ọ̀kan yẹn ni pé èèyàn kọ̀ọ̀kan kó sọ wípé òun fẹ́ ka yẹn tó ti á kùránì tẹ lórílẹ̀ ayé lónìí irọ́ ni kẹlẹ́bà àmọ́ títún bí ọlọ́run yẹn níta fi mọ̀ pé ìsìláàmù ní kíni o ẹ̀sìn ọlọ́run bá dáàbò bo ìwé yìí pẹ̀lú kíni o pẹ̀lú gbáyà àwọn èèyàn kọ́dà àwọn tí ò ti hà èyí ó tún máa gbẹ́ lọ́n gbogbo àwọn adáàtì hàn tán á tún máa bẹ lọ́n pé Ọlọ́run kùránì yìí èmi náà fẹ́ ha kí n tó kú láyé gbogbo ẹdí ń jẹ̀ràn rẹ̀ lórílẹ̀ ayé kéésì àìmọye èmi náà fẹ́ ha kí n tó kú láyé mo fẹ́ ha kí n tó kú láyé mo fẹ́ ha kí n tó kú láyé ẹdí ò lè rí ha gan tó bá mọ tóbi kùránì yóò mọ̀ pé sẹ́mi náà ò lè rí ha ni Ọlọ́run kò sọ́dí ọ̀rọ̀ fún mi ẹ wo tóbi Ọlọ́run ìwé wo lọ́lọ́run bá wa ṣe lẹ́yìn òfun tẹ́nìkan sọ tí a bá akura ni kò í sì tẹ́mọ ara rẹ̀ dànù lórí adijọ́ gbé ń dalí a mọ̀ òní ẹ̀ tó bá há ọ́ máa kà àjẹ́nà yóò sì máa ga sí so ikra máa kà wà tẹ́kì kó dẹ̀ máa ga sí so owó máa kà ni ó sì máa ga sí tani wàá ní bẹ́ẹ̀ ní jọ́gbé dalí kí a mọ̀ kò yẹ tó ní fẹ́ bẹ́ẹ̀ so Kùránì ọmọ wùyàn hàn ni ní gbogbo ìgbà ní gbogbo àsìkò so bọ́lá wọn bá ti ṣètò Kùránì nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá dábò ó dábò Kùránì ní ọ̀nà mélòó lọ́nà méjèèjì lọ́nà bá fi dáàbò bo Quran tọ́jà gbé ẹ̀rí ìgbà kò ní kéèyàn ṣe máa sọ pé ọ dáàbò bo àbí ò dáàbò bo gbogbo àwọn aláṣẹ kí ni o ọlọ́run ọba dáàbò bo ọlọ́run à ń sọ pé tó bá wù òun ọlọ́run ni òun lè mú kúò ṣùgbọ́n tọ̀dọ̀ àwọn sàhábà ọlọ́run bá lóun ò ní mú kúò ọ̀dọ̀ tànábì ọlọ́run bò mú kúò ìgbà yàtọ̀ máa kà lẹ́yìn ọlọ́run ti fọkàn wọn balẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba padà mú kúra ní ìkúrò tí ó sì èméjì ń bẹ ọ̀nà méjèèjì ni ó ti mú kú <laughs> yóò mú kú òfin sùtò yóò tún mú kú onígídé òfin sùtò ọlọ́run mú kú mẹ́ lọ́nà méjèèjì so ẹ̀rí pọ́lọ́run ọba mú kúrò lọ́nà méjèèjì ẹ̀rí tó fìdí múlẹ̀ ni tí ó sì èméjì ń bẹ ètò ẹ pé ọlọ́run ọba tó fi síbẹ̀ fún sọ pé òun kágbá pé kò òun mú kú o èyí wọn ò gbé sọ́wọ́ akágbá bẹ́ẹ̀ kó mu kurani ah, ọ̀dọ́ eh, ah, kùránì ti pọ̀ kùránì ti pọ̀ ọ̀wé sọ́kápá bẹ́ẹ̀ kó mu kó ọlọ́run kápá bẹ́ẹ̀ kó mu kú o sọ tí ò sí èméjì bẹ́ẹ̀ àdìsí ta bẹ́ẹ̀ kà fún wa yìí sọ àdìsí tó lálàáfíà ni èyí tó jẹ́ wípé inú sunani ibnu maja òun lọ wà sunani ibnu maja ọláwọn àdìsí tó lẹ́wọ́ sí láwọn àdìsí tó lálàáfíà ṣùgbọ́n nínú àwọn afáwà tó ti ṣe wàhálà lórí sunani ibnu maja òun náà ní ṣe àlùbáníwá so wọ́n wá sí sọ̀híhù sunani ibn Majah so inú sọ̀híhù sunani ibn Majah tí wọ́n gbìyànjú àti sọ pé àwọn àdìsí tó lálàáfíà ń bẹ òun náà lọ́wọ́ àti òsì méjì ń bẹ èyí tó jẹ́ wípé àdìsí yìí abdullahi ibn Mas'ud ló gbà wá rìwáyà mi náà tún wà tó jẹ́ ti Hudhayfa ibn Yaman wọ́n jẹ́ kó yé wa yìí eh, Mas'ud ló ń sọ ọ̀rọ̀ yìí sọ̀hábàdàbàdà ń sọ̀rọ̀ kan sísọ àbíyù bá ń sọ̀rọ̀ kan omi wípé ọ̀rọ̀ náà ó ti ní kún ọ̀rọ̀ fún tó bá ti ń sọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ tí yóò ṣe pé báyìí ó lè máa dá sọ fúnra rẹ̀ ó ní inna adal Qur'an alladhi bayna adhurukum sọ Qur'an ti ń bẹ láàrin yìí alladhi bayna adhurikum yushiku an yunza aminkum so Qur'an yìí ó kù díẹ̀ wọ́n máa gbára yọkù lọ́dọ̀ wọ́n máa yọkù so kurani yìí gbogbo dọ́wà táwọn èèyàn tẹ̀ mí àti tẹ̀ tó dáa tó yìí ọjọ́ kan láà jí láàárọ̀ gbogbo kurani ti ń bẹ láyé gbogbo ẹ̀ ó funfun òní níbà kankan lójú ẹ̀ mọ́ gbogbo àwọn tó wá kùránì òní níbà kankan lára wọn mọ́ òní sí ẹ̀ka wọn nígbẹ̀yìn ayé ọlọ́run bọ́ padà mú kú so ẹni tó gba àdìsí ọlọ́dọ̀dọ̀ abúlábí Mas'ud ní wọn pè ní Shaddad bin Makal so ó ní kúltù mo sọ fún abúlábí Mas'ud kayfa yunza minna báwo ni wọ́n ti fẹ́ mú kúránì kó lọ́dọ̀ wa kò pọ́síbù wàkọ́ni asibátàwù lọ́ọ́ fi kùlùbìnà nǹkan méjìlá ti ní ọlọ́run ọba ti bá wa fi kùránì múlẹ̀ nú ọkàn wa ó ti wà nù sọ́dírù wa ó ti wà nù gbáyà wa kí ló dáa nígbà yẹn wo nọ́mbà tí wọ́n ń sọ nígbà láyé abúlé abúlé màsí àwọn nọ́mbà ní ìsìn gbódìpọ̀tò mélòó ni wọ́n sọ láyé abúlé abúlé màsí mélòó àwọn nọ́mbà tí wọ́n sọ ní ìsìn gbódìpọ̀tò ẹni tí wọ́n ń sèmọ̀ nígbà náà wípé ah ọlọ́run ti bá wa fi díẹ̀ múlẹ̀ ẹ̀dígẹ́ ní sinmi ara dáadáa àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn tó ṣáájú lọ nìyẹn kò sọ pé a ti fi díẹ̀ múlẹ̀ sínú ọkàn wa gbogbo déèyàn bá pátá yẹn ọlọ́run ló bá yẹn fi díẹ̀ múlẹ̀ tọ́lọ̀ bá fẹ́ kéèyàn orí wí déèyàn bá ti fẹ́ wí èèyàn onírí wí <laughs> ọlọ́run ní òfin síbẹ̀ sí èèyàn máa fi tọ́wà ni èèyàn máa fi tọ́wà ẹ̀kọ́ mọ̀ kẹ́ ah ọkàn mi balẹ̀ báyìí tí mo lọ ṣe yìí mo ti hàn dáadáa <laughs> ọlọ́run fẹ́ ṣe kí ni ọlọ́run lẹ́ni ọ̀ ah, ní rí wí tó fi kó ń bẹ̀ bàbá tó délé lọ́sàn-án máa ti gbé ah ọ̀rọ̀ yìí ó sì bó ti yìí tí mo sì fẹ́ sọ ọlọ́run ni òní rí òwì ó kẹ́ dùn ní. ó dùn pọ̀ sọ ṣùgbọ́n ọlọ́run mú kó mẹ́ ètò ọlọ́run ni ó ní wàkọ́dé asibata lọ́ọ́ fi kulubina ọlọ́run ọba ti fi díẹ̀ múlẹ̀ sínú ọkàn wa wasabatináhu fi máa sọ ìfìnà. àwọn náà wá tún ti wá fi díẹ̀ múlẹ̀ sínú ìwé wa. Ah! tábàdàn ọgbẹ́ dọ́lọ́ yẹn sọ ó ní kọ́ọ̀là ó ní mọ̀jẹ̀ntàn yusrọ̀ alẹ́ ìfi lẹ́yìn láti wá àhìdá alẹ́ kan ṣoṣo náà ni kò jálẹ̀ kan lọ òun ni wọ́n fi mú gbogbo ẹ̀ lọ́fà yúzà ọmọ fi kùlù wà yúzà abùmọ̀ fi mọ̀sọ́ọ̀hì alẹ́ kan péré náà ni gbogbo ti ń bẹ nínú ọkàn wọ́n ṣe kí ni wọ́n mú kó mẹ́ alẹ́ kan ni ǹjẹ́ ètò nǹkan ni gbogbo ohun tí ń bẹ nínú tákàdá yóò ṣe kí ni o yóò kú o bẹ́ẹ̀ wàyí bí o náà sùn mí ni o sọ àwọn ènìyàn wọ́n kàn jí náà ni kálukọ́ bá gbé kúra ni <laughs> funfun mọ bàbá ń bẹ kálukọ́ bá gbé kọ́ bá bàbá nígbà kan bẹ́ẹ̀ yóò bá tún fẹ́ kàkọ́ bá tún ní rí ká <laughs> ọ̀tẹ́ nu wọ́n mú lọ́tún yẹn nu ayé àti abúlé abúlé abúlé masudu wa ká ọ̀nà nìyí ó ní wàhálà ń ṣí iná lànà dẹ̀ àbánabi lẹ́dí àyìnà ìlà ìka. ọlọ́run ní tá a bá fẹ́ ni ní tá a fi ránṣẹ́ sí ọ ọlọ́run ní àwọ̀ ọlọ́run ọba àbá ti mú kó ń bẹ̀ kálí ọ̀hún kẹ́ ọlọ́run kéèyàn mẹ́rin máa sọ pé ọlọ́run ò lè mú kó yóò lórí ẹ̀ yóò padà mú kó. sọ̀rọ̀ pé ọlọ́run ọba kọ́ọ̀dìrún alákùlẹ̀ṣẹ̀ gbogbo nǹkan ọlọ́run bá lágbára lórí gbogbo ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni pé àdìsí tó fi dìmúlẹ̀ ni mọ́mú Kurtubi ó ní ada isnadu sahih ṣéènì tó lálàáfíà ni ó wà ní alijamiul akamil Qur'an ti mọ́mú Kurtubi so àwọn náà lo àdìsí yẹn bẹ́ẹ̀ ti àdìsí Udhaifa òun ní wàlá yusra ala kitabillahi fi latin tí a lò wọ́n ba yẹn ni Qur'an alẹ́ kan ni wọ́n mú lọ fàlàyé bukọ filẹ adimini aya aya kò ní sẹkù lórí ilẹ̀ mbẹ ẹ kò ní sẹkù mbẹ so látara bẹ́ẹ̀ onáà ní sàlàyé fún ayé pé àdìsí yìí àdìsí tó fi di múlẹ̀ tí a gbọ́dọ̀ lọ mọ̀ wípé kùránì yìí o tó bá di ìgbẹ̀yìn ayé ọlọ́run ọba máa mú kúrò mbẹ àdìsí mi náà sì tún wà pé kàábà tẹ̀ ń wò yẹn tó bá di ìgbẹ̀yìn ayé ẹnìkan ni ó wà bẹ́ẹ̀ yọ yọ ní búlọ́ọ̀kù lẹ́yọ kọ̀ọ̀kan ní ọyọ sílẹ̀ lẹ̀ yóò sì tu gbogbo ẹ̀ kó mẹ́ so yóò tu gbogbo ẹ̀ kó mẹ́ ọlọ́run bó méjèèjì àwọn kan tó tóbi ni lórílẹ̀ ayé tó bá di gbẹ̀yìn ayé ọlọ́run padà mú kúrò ní ibẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni aya yìí ló ń ṣàlàyé fún wa èyí tó jẹ́ yí pé àdìsí mi wà tó sọ fún wa yí pé yẹ́dìrúsọ̀lì Islam Islam máa padà kúò kàmá yédùsù wáṣíù sáwùbí bí ìgbà téèyàn ní aṣọ tí èèyàn wá kóṣẹ́ sí aṣọ yẹn sọ iṣẹ́ yẹn wà tíṣẹ́ yẹn wà ń kó bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ tó ń kó bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀sìn ọmọ kó lọ́kàn àwọn èèyàn láàyò dẹrọ màsíyàmù wàlà sọlá tó wàlà nùsù àwọn èèyàn ní kírun mọ́ wọn ò ní gbàwẹ̀ mọ́ wọn ò ní ṣe ájì mọ́ wọn ò ní ṣe sàrà mọ́ sọ wọn bẹ àdìsí mi làtún kàn yẹn ó rí sọ̀rọ̀ mọ́ sọ wọn wà á mú kí ni ọ ẹ yẹn àdìsí òdèfà fún yẹn mọ́ nìyẹn òdìwọ́ onímọ̀ akẹ́ mẹ́bẹ̀ sọ wọn wà á mú kura ni kú lórí di alẹ́ kan ṣoṣo kò ní sẹ́kọ̀ọ́ yà kankan mọ́ so àwọn yẹn kàn máa sọ pé gbólóhùn tí wọ́n kàn sẹ́kọ̀ọ́ ju gbólóhùn la ilaha illallah àwọn yẹn máa sọ la ilaha illallah àwọn máa sọ la ilaha illallah gbólóhùn tó kù lásán nù lẹ́nu àwọn èèyàn tí wọ́n kàn mọ́ náà nìyẹn pé a máa ń sọ gbólóhùn nanu na kúlù ha ǹdẹ́ wọn fẹ́ fọ́sọ́rọ́ ni a máa ń sọ bólú so nǹkan tó tóbi ni látara bẹ́ẹ̀ òun náà ni pé kí gbogbo wa lọ mọ̀ pé lára nǹkan tí a alikiyama ti suma súnmọ́ bọ̀ nígbà táwọn yàrá ti ń gbàgbé àwọn nǹkan kan nínú ẹ̀sìn tí wọn ò ṣe ara mi pé alikiyama ń súnmọ́ bọ̀ nìyẹn sọlọ́wọ́ bá ní taba mú so ò sọ súnmọ́ la tẹ́jìdù lákàrún. sọlá máa sọ fún ànábì yìí pé o ò lè rí ẹnì kankan tó jẹ́ yìí pé yóò wà á dá nǹkan náà yóò wà á ṣe kíni o yóò wà á dá padà kò sẹ́ni kankan tó máa dá padà nígbà tí a bá mú kúrò sọlá máa ti mú kúrò nígbẹ̀yìn ayé náà kò sẹ́ni kankan tó lè dá padà mọ́ àrùn àlìkíámà ti súnmọ́ nìyẹn torí pé kíni ọjọ́ máa fi mú kúrò náà ni pé istikfafu bíi torí pé àwọn yẹn ti fọ́ kékeré mú wọn kásímọ́ nǹkan tó lọ́wọ́ bá gbélé tó tóbi àyàn wá kàsí mọ́ ọlọ́wọ́ mú kó láàrin wọn so wọ́n kàn án ni wọ́n ní wọ́n kàn án ni wọ́n ní kàsí mọ́ so lọ́wọ́ yẹn lọ́wọ́ bá fi mú kó ní ọ̀dọ̀ wọn náà. so ilà rahmatan min rabbik so gbọ́dọ̀ ilà tó wà níbí gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n jẹ́ elédè ni wọ́n ti máa ń ṣàlàyé nǹkan wọ́n jẹ́ kó yẹ wá yí pé ilà nígbà mi èèyàn sọ wípé àyàfi lèèyàn ó wí tí a fẹ́ túmọ̀ ìlà sọ àyàfi lèèyàn ó wí tí a bá fẹ́ túmọ̀ ìlà ṣùgbọ́n kéwà ṣe gbogbo ìlà òun ni ọ máa túmọ̀ sí àyàfi wọn ní kọ́ máa túmọ̀ gbogbo wa àgbogbo ìlà sí àyàfi èèyàn ó sì kéwú èèyàn ó sì tú tí a bá lóun máa tú gbogbo ìlà ọ̀fẹ́ máa túmọ̀ rẹ̀ sí àyàfi. Si èèyàn ó sì ké tu ìyẹn ló fi jẹ́ yí pé táwọn bàbá ń fún wa ní àpèjúwe wọ́n ṣàlàyé fún wa wípé nínú súrà tó jẹ́ pé ó gbajúmọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí ẹnìkọ̀ọ̀kan wa tí tó tún jẹ́ pé ó gbajúmọ̀ tó lè wà ní ọ̀dọ̀ wa jẹ́ pé ọlọ́run ọba ó ṣàlàyé fún wa ń bẹ́ẹ̀. pé lára súrà tó jẹ́ pé ọgbà júmọ̀ ni ọlọ́run ní lásìtà àlẹ́ yìí ọlọ́run ọba ní lásìtà àlẹ́ yìí sọ ànábì máa mú wọn lágídí ìwà ànábì àníkọ́ máa jẹ gàba lé wọn lórí àníkọ́ jẹ gàba lé wọn lórí. Aha, kọ́ wá sọ yí pé àyàfi ẹni tó bá lọ kọjá àlà tó ṣe kèfèrí tó sọ ni pé ànábì àníkọ́ jẹ gàba lórí ẹni yẹn ànábì àníkọ́ jẹ gàba lé wọn lórí ọwá ní àyàfi ẹni tó bá wá gún rí tó bá ṣe kèfèrí ọwá ní wọn ní kànábì ó jẹ gàba lé lórí rárá ìtumọ̀ kí ìtumọ̀ ló túmọ̀ wọn so ilá ẹsẹ gbogbo ilá lè yẹn mọ túmọ̀ sáyà àfi <laughs> so ìtọ́ máa sọ ni pé ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ tún fẹ́ sọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì ni wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ míì ni ẹgbẹ́ yẹn ó kàn ní connection pẹ̀lú ọ̀rọ̀ tiwájú so but ṣùgbọ́n o ẹgbẹ́ ní sinmi à ní ọjẹ́ gàba lé wọn lórí ṣùgbọ́n máa ń tà wá lá wà káfàr ẹgbẹ́ ní sinmi ẹ ń bá wa kọ̀ tóun sọ pé òun ṣe kèfèrí kí ni o fàyọ̀ á dìbò lọ ìdájọ́ tiẹ̀ nu ìwọ má jẹ gàba lórí ṣùgbọ́n ẹni tó bá kàn tó ṣe kèfèrí kí ni ọlọ́run ṣe kí ni ọlọ́run ó fi ìyà jẹ alẹ́ àdábàlẹ̀ akbar ìyà tó ṣe kí ni ó ìyà tó tóbi so àìtú gbogbo yín ládàá bá nu kùránì ní àyàfi àyàfi <laughs> kí ni àyàfi ṣùgbọ́n ẹ̀rí ẹni afẹ́ sọ̀rọ̀ mi ni tó ní connection pẹ̀lú kí ni ọ̀rọ̀ náà a gbọ́dọ̀ máa ní farabalẹ̀ nígbà tá a fẹ́ túmọ̀ ìlà irú ìlà báyẹn làwọn àfa máa sọ yìí pé ara kò kì í ṣe ìlà tó wà mọ̀ tẹ́sílù ìdádọ́bà mu tẹ́sílù ó là á máa ń túmọ̀ ní kíni ọ sọ ìsìnà ìdádọ́bà mu tẹ́sílù là á máa ń túmọ̀ ní àyàfi ìdádọ́bà mu nkọ́tẹ̀ àyè túmọ̀ rẹ̀ ní kíni ọ àyàfi sọ mu nkọ́tẹ̀ ìnáwó máa ń pè é sọ ọlọ́run bá ń sọ̀rọ̀ fún abí nísìn ìlú ẹ̀ làwọn bá pàdé nísìn láàfin ní sọ yí kíni o ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní ṣùgbọ́n ọ̀dọ́bẹ̀ ó ti wá ó ti wá fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ ṣùgbọ́n àwa ń tiwa o ọ̀rọ̀ yẹn ti sọ pé àwa ń tiwa o kùránì ta fún wa ànábì ẹgẹ́ ní sinmi báyìí fìdí ẹ̀ múlẹ̀ ẹgẹ́ ní sinmi báyìí ṣe kí ni o kùránì ta fún wa ànábì àní ìgbà lọ́wọ́ rẹ̀ àní yọkó ònú làákàyè sọ ráàmàtà nítorí àánú látọ̀dọ̀ kí ni ọ látọ̀dọ̀ ọlọ́run that means ni so àní gba kùránì lọ́wọ́ kí ni ọ lọ́wọ́ ànábì so àwọn afáàsọ fún wa wípé hara imtinanu gẹ́gẹ́ bí ìkànnì àwọn tẹ̀síìlì tá a máa ń lò ọ̀nà ni nasafi so ni wàhálà imtinanu minallahi ta'ala bìbàkọ́ ìlú kùránì eléyìí ni pé ọlọ́run ọba gẹ́gẹ́ tún sọ pé. So, èmi sóore fún wa ànábì bíbá kọ́ ìlú kùránì máa fún un sọ̀rọ̀ pé kùránì yóò máa sẹ́kù ọlọ́run wọn máa dábò. ẹgẹ́ ni sinmi báyìí báàdàlì mi nà ti àlàáfíì yìí máa fi tẹ̀síìlì yìí wà tà fèrè. lẹ́yìn ìbàdàn ọlọ́run ọba tó ti ṣe ìdẹ̀kùn pé ọ sọ kalẹ̀ ó ti wá ń dáàbò bò bọ̀ ọlọ́run wa ń dáàbò bò fún wa ànábì náà ìní mú kó lórí ẹ̀ àtàwọn tó bá tẹ́ bá jọ. sọ ọlọ́run mú kó ọlọ́run mú kó gbogbo ọlọ́ni ìlà ọlọ́ni ṣùgbọ́n tí ọ̀dọ́ títí ẹ àlemukú mbẹ́ láìláì àlemukú <laughs> tó túmọ̀ sí nìyẹn sọ ramatan mi rọ̀bì sọ taraknahu laka fàwọn báàkì laka ramatan mi rọ̀bì àfilẹ̀ fún ọ abukọ̀yìn náà wù laka fún ọ wàmà máàkì àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ ramatan kíni ọ min rọbì tó yọ máa jẹ́ àánú látọ̀dọ̀ kíni ọ látọ̀dọ̀ ọlọ́run àánú tó ọlọ́run bá ṣe nìyẹn fànàbí so ọlọ́run bá ń sọ pé òun sọ̀rọ̀ fànàbí òun ní sọ fún wa ń bẹ̀ yẹn yẹn náà fún wa afáàfin sọ báyìí pé àádá tẹ̀m bí ọ ìlà ṣokòrè àlà nẹ́ẹ̀mọ̀tì so eléyìí sọ fún wa pé a máa dúpẹ́ ni pé ìdẹ̀kùn tó ọlọ́run bá ṣe fànàbí nìyẹn ó dẹ̀ nídìí kí ni ọ kéèyàn ò tún máa dúpẹ́ lé lórí kọ́lọ́n sórí fún ọ̀rẹ́ náà. so ọlọ́run ọba wa mú tàlílì wá ọlọ́run ọba wa mú iná wá ọ fẹ́ fi ṣe tàlílì ni yóò wá ti wá pa láàmù yẹn so ọkọ̀ bá jẹ́ pé lè ánà ni ọlọ́run àni mú abẹ́ yóò sọ di nìyẹn lè ánà fadilá lọ́ọ̀ ìkánà àlẹ́ ìkà kí ni ọ tó torí pé wà ànábì dá yàtọ̀ nítorí pé ọlá tọ́lọ́run ṣe fún wa ànábì oore tọ́lọ́run bá ṣe fún wa ànábì kánà kẹ̀bí ìrọ̀n. ọlọ́run bá ṣe kí ọlá àti ọṣẹ kí ni ọ jẹ́ nǹkan tó ṣe pé ó tóbi sọ kánà kẹ̀bí ìrọ̀n sọ alẹ́ ìka ọlá tọ́lọ́run ọba ṣe fún wa ànábì sọ inna fadlahu kánà kẹ̀bí ìrọ̀n alẹ́ ìka. so tó yẹ ní kí o ọlọ́run ọba gẹ́gẹ́ tí ń sọ̀rọ̀ mẹ́rin ni pé nítorí tó yẹ pé àfigbà lọ́wọ́ ànábì ni pé ọlá tọ́lọ̀ ń ṣe fànábì ó wà kẹ̀bí ìrọ̀n àlẹ́ ànábì gbé báyìí ni gbà tó yẹ gbé nǹkan rù pé ah ọlọ́mọ sọ ọlá fún mi o ọlọ́mọ sọ ọlá fún mi ní pé ó ń yan náà fílà lóru ìyàwó rẹ̀ sì sọ fún wípé ìwọ ànábì ṣé bó ọlọ́run ti forí jìn ọ ni ó ní afàlà àkúrò àbùdánù tí mi ò ní jẹ́rú tí ó dùpẹ́ fọlọ́run tí ó dùpẹ́ lọ́pọ̀lọpọ̀ fọlọ́run ni òun mọ títóbi rẹ̀ sòyẹ́ ló fi jẹ́ pé ẹni tí ọba mọ títóbi tọ́lọ́run bá ṣe fún tọ́ba fún nímọ̀ tí ọba mọ títóbi tọ́lọ́run bá ṣe fún ìmọ̀ yẹn ọmọ dínkù ni òun lè mọ́ mọ́ o tàbí èèyàn onímọ̀ báyìí bá ní tó jọbi rí náà sì já èèyàn onímọ̀ so èèyàn rò kébé ìmọ̀ yẹn sì wà mẹ́ ó sì ń dínkù ni tọ́bẹ́ kí ni o kọ́ mọ́ tọ́lọ́run ọba ṣe kí ni o tọ́lọ́run ọba ṣe fún kọ́ mọ́ títóbi ẹ̀ so ẹni wọn bá ti sọ oore fún tó bá ti mọ títóbi oore tó lọ́wọ́ bá ṣe fún ìyẹn ni pé fàwọn arin bí aishatin láti sàá irú ẹni bẹ́ẹ̀ lọ lẹ́tọ̀ọ́ kí wọ́n fún ní ìṣẹ̀mí tó fẹ́ torí pé kí ni ẹni tó bá mọ rírì tọ́lọ́wọ́n ọba ṣe fún ànábì ni ẹni tó mọ rírì tọ́lọ́wọ́n ọba ṣe fún nínú gbogbo tó lọ bá dá pátá yẹn tó jẹ̀dá èèyàn ọ̀rẹ́ ká ànábì ọmọ rírì tọ́lọ́wọ́n ṣe fún so tọ́lọ́ ànábì ọmọ rírì ẹ̀yàn ọlọ́run ò lè gbà kúrò lọ́wọ́ ànábì ẹni wọn bá máa gba nǹkan kó lọ́wọ́ ẹni tí ó ṣe kí o ẹni tí ọmọ rí rí ntọ́lọ́wọ́ ṣe fún ọlọ́wọ́ àmọ́ gbà díẹ̀ díẹ̀ kó lọ́wọ́ ẹ̀ tí ọmọ gbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó lọ́wọ́ ẹ̀ so tí wọn bá fún yàn ní mà yàn gbọ́dọ̀ máa rí rí ntọ́lọ́wọ́ bá ṣe fún yàn kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọn bá fún ọ ní nǹkan kan tóbi àtọ̀ sáwọn ẹgbẹ́ rẹ gbọ́dọ̀ máa rírì rẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá tó o bá máa rírì rẹ Ọlọ́run lè má gbà o ó kàn lè ṣe istidọ̀rọ̀ jù ní wọn fẹ́ kọ́ lọ́gbọ́n yọ gbà kó lọ́wọ́ títí yóò tún kọ́ lọ́gbọ́n bẹ́ẹ̀ yóò tún lè gbọ́n so ara ètò ọlọ́run yẹn ọlọ́run inna fadlahu. ọlọ́run ni nítorí bàtìmátúmọ̀ ẹ̀ nìyẹn lè anna fadlahu ìta àfilẹ̀ gbà lọ́wọ́ wa ànábì òun náà ni wípé ìtọ́lọ́run ọba ṣe fún wa ànábì ó jẹ́ nǹkan tó tóbi lé ọ lórí ọkà sí ọmọ ní nǹkan tó tóbi ọ̀sẹ̀ gbèsè tí wọ́n á fún mi nì ẹlòmíì kò tún nímọ̀ yóò tún ẹni tó bá lówó lọ́wọ́ yóò fi ah, ah kí ni wọ́n á fún un ṣé mọ̀ wá ni mà tí yóò sọ owó nú ẹ̀ ẹni yóò tún fọ yóò tún fọ yóò tún fọ yẹ pẹ̀lú mi torí pé ó rẹ́ nìkan tó ní nǹkan kan kò ní kan tó lọ́ba ṣe fún sí káwọn máa ṣe bẹ́ẹ̀ so pàtàkì yẹn tó bá nímọ̀ tó jẹ́ mọ́ ẹ̀sìn ọlọ́run ọba kọ́mọ kàbẹ́ kọ́mọ kàbẹ́ sí so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba jẹ́ kí a mọ̀ bẹ́ẹ̀ àti dúpẹ́ ara àǹfààní tá a ṣe nínú àyà yìí nìyẹn gbogbo tí wàá ní ní ìmọ̀ ọlọ́run ọba lè mú kúrò gbogbo tá a bá ní tá a fi ń jẹ́ nǹkan tá a fi pàtàkì ọlọ́run lè mú kúrò látẹni tàn ṣùgbọ́n tọ́lọ́mọ bò fi ní mú kúrò àyà ìjẹ́ kó yẹ wa pé ká máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ni tá a bá ti ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tá a máa ti tóbi rẹ̀ ọlọ́mọ ní mú kúrò lọ́wọ́ ẹbí ò ti mú kúrò lọ́wọ́ àwọn ọmọ ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa àyà tí a yìí ọlọ́run ọba ó fẹ́ sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kùfárù maka àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí maka ọlọ́run bá fẹ́ jẹ́ kí ó yé wọn nípa wípé kùránì yìí agbára àwọn ọ̀ka láti lè mú irú kùránì yìí wá láéláé àwọn ará maka ní ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ ni wọ́n tó yẹ pé ọ̀rọ̀ wọn àátún máa ń fi sẹ̀rí nínú kùránì ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ gbogbo àwọn orin àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti lọ síwájú gbogbo orin tí wọ́n kọ àátún máa fi fìdí kùránì múlẹ̀ ṣùgbọ́n àwọn àfáà máa ń jẹ́ kó yé wọn wípé gbogbo tí wọ́n wá sọ ń pa á ta kùránì ló tún wá fìdí èdè wọn múlẹ̀ àwọn alábàá náà gbìyànjú o pẹ̀lẹ́ pàwọn kan náà ní gbìyànjú yẹn ìgbìyànjú gba fẹ́ dèdè lárúbáwá mọ́lẹ̀ kọ́ mọ́ lọ nígbà tí wọ́n rí i pé ẹnu àwọn èèyàn ti fẹ́ máa bàjẹ́ níbi èdè lárúbáwá òun ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sọ òun ni wọ́n bẹ̀rẹ̀ pé bóun ni a ti fẹ́ sọ abúlé aswadi adu ali òun ló bẹ̀rẹ̀ ẹja ronú sí kínní tí ìmáàmù Ali gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n wá wò pé ẹja máa wò pé ká máa mú àwọn kọ̀wá ìdù jáde ìyẹn ni pé àwọn nǹkan tí ó máa gáìdì wa tá a bá ń ṣèdè lárúbáwá wọ́n wá ṣe wàhálà yẹn lẹ̀ gbogbo wàhálà tí wọ́n ṣe lẹ̀ pàtà yẹn kùránì lásán ó ti ṣàlàyé gbogbo kọ̀wá ìdù lárúbáwá pàtà yẹn gbogbo ohun tó ṣe pàtàkì tó tóbi jù nínú kíni ọ nínú èdè lárúbáwá kùránì ti ṣàlàyé ntí àwọn gan àwọn tí wọn ìgbà tí wọn ń kó dé jọ ntí wọn ṣe ni wípé wọn ní àwọn tí wọn sọ pé eléyìí ẹja mú standard ẹja ṣe báyìí wọn máa wọn standard eléyìí standard eléyìí standard eléyìí standard wọn tún já sí àwọn kan sọ pé eléyìí ló right eléyìí right kùránì ní parí ìjà láàrin wọn ìdí kùránì bá lò làwọn afáàfin sọ pé òun oh, gẹ́gẹ́ ló fìdí múlẹ̀ kódà kí sí bàbá yòó sọ pé ibi tó ń lọ nìyí á sọ pé sí bàbá yòó ẹgbẹ́sẹ̀gbẹ́ so kùránì ní sọ̀rọ̀ ọlọ́run tó ní lárúbáwá lọ sọ pé ní ti lárúbáwá jẹ́ nìyí so ìyẹn ló fi jẹ́ pé náà máa ń ka àwọn tíà míì nínú èdè lárúbáwá tí bá ń sọ pé sí bàbá yìí sọ báyìí kìsáyìí sọ báyìí kíní sọ báyìí gbogbo ẹ̀ pátá tí wọ́n bá sọ yẹn ètò ọba bá ti kúránì mu ni ọmọ jẹ́rìí ètò ọba ti bá kúránì mu á dà wọn ní asẹ́gbẹ́ nìkan ní ìmọ̀mù nà á ti nìkan ní gbogbo lẹ́yìn lẹ́nu wa láti sọ lẹ́yìn òun kẹ́ gbìyànjú tiẹ̀ ló kú bẹ́ẹ̀. so torí pé àmọ́ nǹkan mi lọ sọ ọdọ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà rí pé kò kọ́rẹ́ẹ̀tì so látara bẹ́ẹ̀ kúránì yìí òun lọ wá láti wá dèdè lárúbáwá malẹ̀ so kúránì yìí báwọn lábàtí wàá mọ̀rọ̀ sọ tó. So, bí wọ́n ti ní gbogbo ẹ̀ tó pátá yanyan ọlọ́wọ́ bá challenge wọn wípé kí wọ́n múrú Kùránì wá wọn ò lè rí mú wá so àwọn àyàtọ̀ ọlọ́wọ́ bá ti challenge wọn alákọ̀ọ́kọ́ sátúgbàkọ́rọ̀ so ọlọ́wọ́ bá challenge wọn bẹ́ẹ̀ àyà twenty three twenty four bẹ́ẹ̀ ọlọ́run ọba challenge wọn níbẹ̀ pé kí wọ́n múrú Kùránì wá sọ́tún bá kọ̀rọ̀ two àyà twenty three sí twenty four ọlọ́ni wa in kuntum fi raibin. ọlọ́ni ẹ̀yin kèfèrí tẹ́ ẹ bá ń dáòtù nípa nǹkan tá a sọ kalẹ̀ fún ẹrú sìn wa nàmú. ọlọ́ni ẹ mú súrà kan wá mí mísìlì tó jọ ẹ mú súrà kan wá tó jọ àwọn fáwọn sọ pé àyà mẹ́ta ẹ kójọ pọ̀ sọ pé torí pé súrà tó kéré jù náà ni ètò ní àyà mẹ́ta pé ẹ mú wá náà mú. ọ̀dẹ̀ ń ṣúra dáa kan gbòòrò ọlọ́run gbogbo àwọn tó jẹ́ pé wọ́n lè ràn yín lọ́wọ́ ọlọ́run ni ẹ pé gbogbo wọn pé ẹjọ́ kórìjọ kẹ́ ẹjọ́ ṣe gbìyànjú pé afẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yìí nígbà tí fẹ́ kọ́ nǹkan kan kí wọ́n ní ẹjẹ́ àjọ wò ó láàrin ara wa so wọ́n lè jọ jókòó kí wọ́n jọ wò ó wọ́n sì kọ́ wọn ní kálukú lọlé kálukú ronú sí káwá pàdé káwó pé níta bá kọ́ lẹ́ẹ̀lẹ́ so ìjọ bá kúra lọ́ni ẹ̀sìn gbogbo ẹ̀bẹ̀ bá ti lè ṣe náà. ọlọ́run ọba ní tẹ́ ẹ bá jẹ́ olódodo ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ náà. ọlọ́run tẹ́ ẹ bá ṣe tá a ní ẹ ọlọ́run tí wọn ọba ṣe ọlọ́run wọn ò tiẹ̀ lè ṣe láéláé <laughs> so ọlọ́run tẹ́ ẹ bá ṣe ọlọ́run ẹ tẹ jùmọ̀ ti tẹ̀rọ̀ díyà lẹ́yìn so wàyí lam tẹ̀fọ́ àlù jàwábù ṣẹ́ni ẹni fàtàkù lọ ẹbẹ̀rù ọlọ́run ọlọ́run wà lá ń tẹ̀fọ́ àlù láéláé ẹ lẹ́sẹ̀ ọlọ́run tẹ́ ẹ bá ṣe ẹ̀fẹ̀ kan lọ bẹ̀rù ọlọ́run ẹ tẹ́ ẹ lẹ́sẹ̀ so Islam lẹ́kẹ̀ẹ́ dì so látara bẹ́ẹ̀ aya nínú ayàtọ̀ pé ọlọ́run bá fi tà á da àwọn tí wọ́n já wọn kò fárọ̀ Mákà bí wọ́n ti mọ̀rọ̀ sọ tó tí wọ́n jọra wọn lójú tí wọ́n gbà pé àwọn jẹ́ ẹni tó mọ̀rọ̀ sọ gan tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ni kí wọ́n múlu Kùránì wá náà kulfatu ayẹlẹkẹ suratu Hud suratu Hud ni ayẹ. thirteen and fourteen suratu Hud aya thirteen àti fourteen ní sọ́tù Hud òun ni kí ni ọ òun lẹ́lẹ́ẹ̀kejì sọ sọ́rọ́tù Hud Quran eleven sọ ọlọ́run ọba ní kúlù fàtú bí aṣèrè sọ̀rọ̀. ọlọ́run ni ẹ mú àwọn súrà mẹ́wàá ẹ mú wá tó jẹ́ wípé irú ti kùránì gẹ́lẹ́ oníkẹ́ẹ̀múwá muftaroyat ọlọ́ọ̀ni lọ́dọ̀ ara yín ẹ̀yin náà ẹ̀hún ọ̀rọ̀ tí yẹn lè kójọ ni ó simple ẹ kójọ kẹ́ẹ̀hún lọ́dọ̀ ara yín nam. ọlọ́run tún ní ẹ pè ẹ pè ẹ̀ ń tẹ́ ẹ bá tún lágbára àti lè pè ẹ pè wọ́n so ẹjọ kóra yín jọ nǹkan tún sọ ọdìkì yẹn. ọlọ́run tẹ́ ẹ bá jẹ́ lódodo pé ẹ mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀ya ẹ̀ ṣe bẹ́ẹ̀ nàm ọlọ́run ni pan in lam yẹsẹ̀. so tẹ́ bá rí pé àwọn tẹ́ ń pè pé àwọn eléyìí la lè pè wọ́n dẹ̀ àwọn eléyìí mọ̀ nǹkan sọ wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ̀dọ̀ pé lárúbáwá. tẹ́lẹ̀mí bá ń sọ̀rọ̀ nu wọn wọ́n mọ̀ pé àwọn eléyìí ọ̀rọ̀ sọ kọ́dà ní àbá ń ka orin wọn tẹ́ discourse wáyé wọn pé sọ wọ́n dẹ̀ máa gbé kalẹ̀ gbé kalẹ̀ bá wá pa àwọn ẹ lè pè tún ọba ẹ lọ mọ̀ wípé kùránì yìí sọ̀kalẹ̀ pẹ̀lú pé ìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó sì méjì bẹ́ẹ̀ sọ kékeré ẹ̀dẹ̀ mọ̀ bí kò sí ẹni tó lọ́dọ̀ kájọ́ sí fún àyàfi Allah. ọlọ́run ọba ò béèrè question lọ́wọ́ ọlọ́run ni ẹ di mùsùlùmí ní ọ̀fà alẹ́ antum ọ̀sàgbé ẹ ṣe ẹ di mùsùlùmí ọlọ́run ẹ béèrè question báwọn ọlọ́run ni asilimu ẹ di mùsùlùmí ni so n táwọn afọ́nbalága kọ́ wa nù so ọlọ́run ẹ di mùsùlùmí ọlọ́run ọba ẹ béèrè question pé ẹ di mùsùlùmí so ara ẹ di mùsùlùmí olótú lọ́n sọ fún wọn bẹ́ẹ̀ so mm, bàbá náà máa bọ́ mọ̀ ẹ̀wì tí ó ṣe bí question gbà míì this is the question so ni kó n bẹ ni gílọ̀ lọ́wọ́ gílọ̀ lọ́wọ́ ṣe ó ní o kó n bẹ nígbà tó ṣe ẹ fẹ́ kí n kó n bẹ ni yóò lẹ́yìn gbàjú ni so <laughs> so so ọlọ́run abẹ́ ọlọ́run náà ti mùsùlùmí so ayọ̀dọ̀ wa jẹ́ lẹ́ẹ̀kẹta òun àlelẹ́ náà. ọlọ́run ọba ní tí gbogbo àwọn èèyàn ọlọ́run bá wa kó àlìjànú mọ́ torí pé ìgbàgbọ́ táwọn èèyàn ní lọ́lọ́run bá fi kó àlìjànú mọ́ àwọn kan ti nígbàgbọ́ wípé àlìjànú lè ṣe ní tí àwọn èèyàn ò lè ṣe nínú àwọn èèyàn ọ̀kẹ́ ah àlìjànú wọ́n ń dán mẹ́wàá o bí wọ́n ti ní ní ayé bí wọ́n ti ní láyé Suleimanu nù pé àlìjànú wọ́n ń dán mẹ́wàá o ọlọ́run á dójú táwọn àlìjànú Suleimanu kan fi ọ̀pá lélẹ̀ báyìí ní wò wọ́n làwọn sì ń ṣiṣẹ́ lọ <laughs> wọ́n mọ̀ lé Suleimanu ti kú lórí ibi tó dúró sí. <laughs> àwọn ẹ̀ma gan àwọn àjẹ gbogbo kọ̀rọ̀ ni wọ́n mọ̀ ọlọ́run adójú tì wọ́n Suleiman kò dúró síbi tó wà kọ́ fọ̀ palẹ́lẹ́ ìbàdàn pa yẹn tó ṣe tó tó kàn ní Suleiman tó wọlulẹ̀ ó rí bẹ́ẹ̀ ló dúró sí ọlọ́run bá sì ń pa àwọn yẹn náà bẹ́ẹ̀ ní dìsín láìpẹ́ yẹn náà ti pa yẹn bẹ́ẹ̀ orí ìdúró ló dúró sí báyìí ó dẹ̀ gan síbẹ̀ àbàtàn tó wá ó ń gbé báyìí ó ń gbé kíní ọ̀la ó sì dùn bẹ́ẹ̀ ó sì gan ó sì ti kú kò dẹ̀ kú kò dẹ̀ ṣubú lulẹ̀ kò ṣubú lulẹ̀ rárá bó ti dùn ọ́nù àwọn àwọn òbí kíní ìmọ̀ <laughs> <laughs> ti ń pẹ́ ó lè ti ajẹ́ ọmọ ti ń pẹ́ ọmọ ti ń pẹ́ wọn ara gbé wọn arípò ti kú ó sì dùn síbẹ̀. tàbí náà bá kú ẹgẹ́ owó lulẹ̀ ní gbogbo amọ̀nù náà ẹgbàá náà bá ti kú ẹ̀ ẹ ara yẹn ò ní lè ṣe nǹkan kan mọ́ ọlọ́run tún tóbi ó tún ní kéèyàn tún kú sórí ìnàró kó tún wá wà lórí ìnàró tí Suleman pẹ́ síbẹ̀ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ táwọn àdìjọ́nú wò pé kò tí kù àwọn eléyà ọmọ nǹkan kan yẹn gàrúgà ọmọ nǹkan kan ni. ọlọ́run kan náà bá mọ nǹkan tó pamọ́ ni.

ọlọ́ni táwọn méjèèjì tí wọ́n bá kóra jọ kíkóra jọ yẹn àwọn àáfàá ni pé wọ́n bá máa kóra jọ wọ́n kàn fẹ́ dá ìròrí papọ̀ mọ́ra wọn fẹ́ kálukú lọ ronú wá ń lé gan tí wọ́n fẹ́ kà fẹ́ wá dá ronú yẹn wá ìwọ lọ rò wá mú àyà mẹ́ta wá àbí mú mẹ́rin wá ìwọ náà lọ rò wá mú tiẹ̀ wá mú tiẹ̀ wá bóyá tá a bá tẹ̀ wá kó pọ̀ a lè mú kan bì ká mú kan bì ká mú kan bì ká so pọ̀ mọ́ra wọn sọdọ̀ bá wá pàdé so wọn kọ ti lọ ronú yẹn àbí wọn yẹun so kọ́ lọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti èyàn àtàjọ tó bá ṣe bẹ́ẹ̀ nam. wọ́n wá sọ pé àwọn fẹ́ mú irú nǹkan tí bí Kùránì ti rí gẹ́lẹ́ àwọn fẹ́ múrú tí ó dàbí rẹ̀ náà wá. ọlọ́run ni láéláé wọn ò lè mú wa láéláé ìjọba mú wa kì Kùránì.

ìwé ma dájú ilé ọ̀rọ̀ lọ wọ́n ma dájú kurani lọ kò tí ì sí àbótí ẹ̀jọ́ kurani láéláé bó ló fẹ́ jọ bó ló fẹ́ kọ́ kò lẹ́jẹ́ nìkan fẹ́ kọ́ láyà èèyàn kọ́rù ntọ́kọ́ tí ọjọ́ ntọ́kọ́ àti tó ń dájú lọ wọn lè mú rẹwà náà mú. ọlọ́ni wọn ò lè mú ntọ́jọ kurani wà láéláé náà mú. ọlọ́run ni kódà fẹ́ gbé apá kan wọn àtàpá kan wọn jọ ranra wọn lọ́wọ́ níbi fílẹ̀ àárọ̀ ì kí n ká fẹ́ kówó fúnra wọn nínú làákàyè ẹ máa rọra yàn lọ́wọ́ nínú làákàyè kájọ ṣí àlàákàyè tí ó sì di nǹkan èmi lè kọ nǹkan ń gbé wá sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ ẹ fi kíní ìkùn tẹ bá sì lè ṣe báyìí ẹ fi kún yóò sì yóò sì gùn régé sọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ń kọ lórí ayé lónìí èyí ó gbé lọ́dọ̀ ẹnìkan kọ́ bá ń tún yẹ̀wò tó sì yẹ̀wò oní ó sọ pé ọba ṣe bẹ́ẹ̀ ọba ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi kún ara wọn yóò dodidi ọlọ́run tí wọ́n bá ń ra wọn lọ́wọ́ láti ṣe léyìí ọlọ́run ni pé wọn ò lè rí ṣe so àyà yìí ó jẹ́ àyà kan tó jẹ́ pé ó tóbi púpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àyà yìí jẹ́ àyà tó tóbi gan lọ́dọ̀ àwọn àfa ọ̀nà tí àyà yìí fi tóbi lọ́dọ̀ àwọn àáfàá òun náà ni pé ìgbà tí wọ́n wọ àyà yìí mọ́síálà kan wá ṣẹlẹ̀ ń bẹ̀ látara àyà yìí mọ́síálà yìí wọ́n pè ní mọ́síálà tú ìjáàzìl Qur'an mọ́síálà tú ìjáàzìl Qur'an. so mọ́síálà tó ṣẹlẹ̀ nu. so mọ́síálà ìjázìlì Quran òun ni mọ́ṣálà tí ó padà wá ṣẹlẹ̀ so mọ́ṣálà yìí àwọn àfáà ni wọ́n gbé jáde pé tá a bá ní kankan mújíza mújíza àwọn tán jẹ́ àwọn àfáà alùsùn wal jamaa wọ́n ní kẹ́límọ́tù mújíza kò sí nínú Kùránì pé àwọn ànábì Ọlọ́run ọba ṣe mújíza àwọn ah, ah, ah, ànábí ọlọ́ọ̀ba wọ́n ṣe mùjíza wọ́n ṣe mùjíza ni ṣùgbọ́n ọlọ́wà pé ní mùjíza sọ kò sí gbólóhùn yẹn nínú kùránì kódà ànábí olórí ànábí olómùjíza rí nínú gbólóhùn yẹn gbogbo yẹn láti bẹ̀ tó fi dópin nínú gbogbo àdìsí so kùránì náà sì ní rí <laughs> so gbólóhùn tó wà nínú kùránì òní àyà àmì ọlọ́run àyà òní wà nínú kùránì bùrẹ̀ àn bàrọ̀ hìí méjì tó wà ní ayatun ayat burhan barohi tó wà ní kurani nìyẹn gbọdọ bá ti fún wa níbi Ọlọ́run aya ni ayat ṣùgbọ́n kẹlímà yìí wá lọ́dọ̀ àwọn afa tí wọn ṣáájú lọ àmọ́ kẹlímà lọ wá lọ́dọ̀ àwọn afa tó ṣáájú lọ ó ti wá mọ́ra àwọn afa súná wọ pé kò sí problem a máa lo bẹ́ẹ̀ náà ni sọ ààrẹ náà ni masalatu ijazil Qur'an sọ masala yìí ó jẹ́ mọ́ṣáálà kan tó tóbi lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bára wọn fa nǹkan lé lórí sọ tí èsè kékeré díẹ̀ ṣùgbọ́n níwọ̀n bá ká lè ṣàlàyé káwọ lè ṣàǹfààní ń bẹ̀ àlèmọ́sọ gbọ́ ọ̀rọ̀ wọn tán yányán òun náà ní pé mọ́ṣáálà yìí àwọn kan nínú àwọn tó ṣáájú lọ wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n kọjá àlà níbẹ̀ àwọn kan ṣàṣe ètò sọ̀rọ̀ bí àwọn afá ti ṣàlàyé àwọn tó kọjá àlà òun náà ni wípé àwọn nígbàgbọ́ wípé ọmọ èèyàn lè mú irú kùránì wá wọ́n pè ní asọ́rùfà àwọn tó kọjá àlà àwọn pè ní asọ́rùfàtù sọ́ọ̀dọ̀rọ̀fà àti tán asọ́rùfà òun làwọn pè é wọ́n gbà yí pé ọmọ èèyàn ó lè múrú kùránì wá wọ́n wá ní ṣùgbọ́n ọlọ́run ló gbàgbára yẹn kúrò lọ́wọ́ <laughs> pé ọlọ́run mọ̀ mọ̀ gbà kí ni o ṣe pé àwọn náà wọ́n sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ní sẹ́ǹsì <laughs> ṣùgbọ́n kí n sọ̀rọ̀ tó bá sì kò tó bá làákà ìmọ̀ <laughs> wípé ọ èèyàn lè kágbà àti ṣe nǹkan tọ́lọ́run ó gbàgbára kúrò lọ́wọ́ èèyàn gbàgbé èèyàn lè gbé búlọ́ọ̀kù tẹ́tẹ́lẹ̀ ọlọ́run á sọ pé ààrẹ ṣèyàn kọ̀ wá sí kí ni o kọ̀wá jẹ́ yẹn o lè gbé búlọ́ọ̀kù mọ́ sẹ́gbẹ́ yẹn ó sọ pé mo sì lè gbé búlọ́ọ̀kù yìí so tí a bá wọ̀rọ̀ wọn yóò tó pé múlà ká ìdàkọ̀ múlà ká ìdání ìdán sọ ni pé ọmọ yẹn lè mọ pọ́ǹpù pé mo lè ṣe ọlọ́run ní òjé rí ṣe <laughs> ọ̀rọ̀ náà lẹ́nu mọ́sálásí sọ́nfà táwọn kan lọ gbọ́yé nìyẹn bí àwọn nàdọ́m nínú àwọn mùtẹ́sílà so àwọn lọ gbọ́yé wípé ọmọ èèyàn lè ṣe ṣùgbọ́n ọlọ́run ni ó gbagbára yẹn kúrò lọ́wọ́ rẹ̀ tí ò jẹ́ ó lè ṣe àwa rárá ìgbọ́kúgbọ́ ni eléyìí kò lè ṣe láéláé ni kò lè ṣe ẹ̀rí ẹni sìn náà kò lè ṣe èmi jẹ́ pé náà fẹ́ ṣàlàyé mọ́ṣálá àwọn mọ́ṣálá tí ìjà ṣe kùránì kùránì lọ sọ yín dọ̀lẹ́ kìí sọ lọ́run alukùránì uwa mujis lẹ́yìísà sọ kìí ṣe lẹ́yìísà alimujizu Allah subhanahu wa ta'ala ọ̀ bá sọ yín pé ẹni tó sọ wọ́n dọ̀lẹ́ ní ọlọ́run ara kùránì ló pè ní mójísù kùránì ló sọ pé ẹ lè múrù mi wá. ẹ̀rí kan nìyẹn sọlá náà tẹ́balẹ̀ fẹ́ múrù ẹ̀ wá ẹ lè múrù ẹ̀ wá. so gbogbo wọn náà gbà pé níta gbọ́dọ̀ sọ nìyẹn. káwọn bá lọ kó sínú mọ́sí aládùn kí ni ọ sọ́nfà tọ́sọ̀ yìí pé kí ni ọ wọ́n lè ṣe ṣùgbọ́n ọlọ́run bò jẹ́ wọ́n ṣe kí ni ọ kí wọ́n lágbára àti ṣe é so masiala eléyìí ni àwọn afa sọ yìí pé kò dáa rárá kẹ́nà kọ́ mọ́ nígbàgbọ́ sí i so ó lè sọ yẹn di kèfèrí gan tẹ́yìn bá fẹ́ nígbàgbọ́ sí jù so gẹ́gẹ́ bí àwọn afa ti máa ń sọ nínú ẹ̀sìn so ìyẹn ni abala alákọ̀ọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì àwọn afa wa ń wo pé ẹ kùránì yìí kí n là lè ṣe nú ẹ̀ gan náà kí n là lè ṣe nínú kùránì so wọ́n ní ìdáhàlẹ́ sẹ́nu kùránì náà ni pé kùránì jẹ́ mújìzún bí àlìfáàdì yìí pé àwọn gbólóhùn tí kùránì lò yìí pé òun náà lè ṣe kí ni o òun náà lè mú wá ìwé kéèpà lè múru mánà kùránì wá ìwé mánà yàrá bá sọ yìí pé kùránì lo gbólóhùn kan bébí kùránì ti lo gbólóhùn yẹn lápùsù tí kùránì lò yẹn wípé àwa ò lè ríru láfùsù yẹn lò ṣùgbọ́n mánà tí kùránì mú wa àdìsẹ́ kí ni ọ a lè rí mú wa. <laughs> ìkàrà ibi táwọn kan ronú sínú wípé ìbá ebi tí kùránì ọ̀ǹdẹ̀ tí wọ́n fẹ́ ka tẹ̀síìrì tí wọ́n bá ka àyà kan lẹ̀ lẹ́sẹ̀ kí wọ́n sàtún túmọ̀ àyà yẹn náà pẹ̀lú kíní kan. àwọn òwe àmú mánà yẹn wà náà afẹ́ kọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n kọ́ yẹn lẹ́nu mo tún tún kọ padà kí mo lè kọ ṣùgbọ́n bí kùránì ti kọ́ lẹ̀ lẹ́yìn òun ló máa jẹ́ the best wọ́ọ̀dù tí Kúránì lò yẹn òun ni ó jẹ́ kí o the best tó ga jù wọn àfààní ẹ gbà ṣùgbọ́n ẹ gbà tán ló sì ajẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ni Kúránì ọ̀hún àwà Kúránì wà ní Kúránì ẹ̀ báyìí ẹ̀ bá lè múrú mánà rẹ̀ wá ó ti jọ Kúránì ó ti ṣe déédéé Kúránì ní mánà nìyẹn kọ́ wá ṣe déédéé ní lábùsù ọ̀rọ̀ yìí yẹn bẹ́ẹ̀ àwọn kan wá sọ yìí pé kùránì yẹn o máànà ni kì í ṣe láfùzù <laughs> so àwọn kan gbà yìí pé kí ni ọ máànà ni kò kí ṣe kí ni ọ kò kì í ṣe láfùzù ni ìtọ́lọ̀mọ́lá lè mú wa ìpè àlèmú láfùzù yẹn wà báyà sẹ́ni wọ́n lè mú láfùzù wà ó ṣe àlè ìjùtá máa à ṣé ìlú gbọ́dọ̀ ní ìrànlẹ́ lè mú wánú à ìsìn mú wọn gẹ́gẹ́ gẹ́gẹ́ ní ìrànlẹ́ lè mú yìí wá àwọn yẹn rọ́dọ̀ àwọn tó mú àlùfáàsì wá pé kí ló wà nù ìjì tá a máa à ah, láyà àtúnà ṣé ṣé kẹ́límà tó lé ní tí ìfi adáàfi ní lè mú wa àlèmúru kẹ́límà yẹn wá ṣùgbọ́n mánà tí Kùránì bá mú wa àlégí ni ó àlèmú wa. àwọn ẹlẹ́kẹta nìyẹn àǹfààní ara ẹ lè máa dá mánà yọ lọ́tọ̀ kẹ́ ẹ máa dá kí ni ó lábùsù yọ lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹrin torí àsìkò sábà sọ ikú lọ́la so òun náà ni pé anọ́dúnmù òun náà ni pé arrangement òun náà ni pé anọ́dúnmù organization bọ́lọ̀n ti organize kùránì organize bọ́lọ̀n ti organize kùránì òfèlè síbi òfèlè síbi arrangement yẹn ni èèyàn ò lè rí tó bọ́lọ̀n ti sọ yẹn ó ti ní bó ti tó títò yẹn ó wà perfect wípé ẹnìkan ò lè ṣe kí ni o kò lè rí rú ẹ̀ tó nígbà tí eléyìí dé ìgbà tí ìgbà tí eh, ìlànà eléyìí dé àwọn àlìjòrìjáni eh, ìgbà táwọn gbé ìlànà yìí dé ìlànà tó wá wà tó tóbi jù gbà náà nìyẹn ìlànà nọ́tìmù ní gbogbo àwọn ọgbẹ́ hàn eléyìí gangan ni ọlọ́run yóò lè mú wa èyí ò lè tó Kùránì àwọn afáṣe tí àtọ́pọ̀ lọ lórí ẹ̀ gan pé tó o bá yọ kíní kú mbẹ ó rí pé ó ti bàjẹ́ ó rí wáyé lè kú ó ti bàjẹ́ tó wáyé lè kú ó ti bàjẹ́ ká máa sọ lọ́la alágbára ọlọ́run sọ ìta agbára ọlọ́run ṣoṣo ṣe wá láǹfààní subhanaka allahumma bihamdik shalla la ila illa anta astaghfiruka wa atubu ilayk sábà sáyé lọ́la. Thank you so wá ní èyí tí ọlọ́run bá sọ̀rọ̀ sọ̀rọ̀ èyí tí ọlọ́run bá sọ̀rọ̀ kàlífà lọ́wọ́ sọ̀rọ̀ wípé ọlọ́run ò ní parẹ́ tó wá wo pé ṣebí koran ẹ̀yọ èyí wà lọ́dọ̀ àwọn mi. tó wà nínú báyà mi tó wà nínú báyà mi àwọn sọ̀rọ̀ bá tọ́jú lánàá. ó ní ṣe ìyẹn lọ́wọ́ ò ní parẹ́. nítorí pé ànábì ò lórí ẹ̀ wọ́n á fẹ́ bèrè pé ṣé kò sí ni àlóbò fi ló ń rẹ̀ ṣé omi lọ́lá ju ká lò rẹ̀ lóòótọ́ ni àbí kò sí ní ọ̀hún yẹn ni wọ́n fi lò. náà alhamdulilayi baramin àdìsí eh, tí ó wá lórí pé a fẹ́ sínú kí ni a máa fi sínú sọ àdìsí tó kọ́ wa ni pé àtàmúrù ò nàmbà one támúrù ni làbídùn gbígbẹ làbídùn tó ti gbẹ òun ní jẹ támúrù ṣàfáà Ibn Qayyim Al-Jawzi àwọn ṣàlàyé bí làbídùn gbígbẹ bó ti lágbára tó tó bá yẹ pé ikùn bá wà ní òfìfo téèyàn wá kọ́kọ́ jẹ làbídùn gbígbẹ sí téèyàn ti jẹun tipẹ́tipẹ́ ó ní nǹkan tí máa ṣe é fún ikùn tó yẹ pé tá a bá bí ọmọ ọmọ tó bá jáde ànábì a máa chúùsì kínní yẹn lẹ́nu a máa fi síbẹ̀ àwọn kan gbà pé mọ́jísà ni pé ànábì ni ó ní pé tọ́ ẹnu ànábì ni àwọn kan rárá kínní yẹn gangan ni ó ní ipa tí ànábì fi fi sọ ọmọ lẹ́nu ẹgbẹ́ tó ní ìyẹn lẹ́yìn fi jẹ́ lẹ́nu tó fi fi sọ ọmọ lẹ́nu so kò sí nǹkan tí kí ọmọ òkè bá tó ẹnìkan ló wá fẹ́ máa ṣe nǹkan kan fún ẹnìkan ara kò sí tó ẹnìkan tí máa ṣe nǹkan fẹ́ nìkan kẹ́nìkan gbórí lẹ̀ kẹ́nìkan máa tutọ́ lórí ọkàn tú lásán ni so lẹ́yìn wá gbà náà òun náà ní wípé tábà wáyé làbídùn gbígbẹ òun lọ́ wá ku làbídùn èyí tó tutù tábà wáyé yẹn náà ń pè ní rútọ́bù tí ò bá ti wá sí ìyẹn ní wípé ọwọ́ kan omi sọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé kalẹ̀ ní ṣùgbọ́n nínú ẹ̀sìn ibi táwọn yẹn ti máa ń ṣàṣejù ni yóò nínú ẹ̀sìn nǹkan tí wọ́n ní ṣe yẹn eh, ara ẹ̀sìn ni ṣùgbọ́n wọn ò gbélé ọ lórí pé dandan lọ gbọ́dọ̀ ṣe mọ gbọ́ mi yé o nǹkan tí wọ́n ní ṣe yẹn kí ni o ara ẹ̀sìn ni ṣùgbọ́n wọn ò gbélé ọ lórí pé dandan lọ gbọ́dọ̀ ṣe ibi táwọn ti máa ń ní pọ́blẹ́mù nìyẹn sọ èèyàn ní làbídùn lọ́wọ́ báyìí làbídùn lọ́wọ́ yìí kọ́ wá dùn ọ wá mú gbogbo eléyìí ọ̀kan rárá ó ló mu ọ̀gẹ̀dẹ̀ ló jẹ kíní kan ló ṣe kíní kan gbogbo eléyìí ọ̀kọ̀ọ̀kan sóyè ní sinmi báyìí ṣùgbọ́n ntí a máa ń fẹ́ ni wípé ìtànà bí ba sọ a ní fẹ́ kó kú ò lẹ̀ ìwọ́n tó bá wá ń ṣe gbìyànjú lórí pé nǹkan dáná bí sọ yẹn kó jẹ́ pé òun ló lò àádẹ́tún ṣe ní wáàsí bánabi ti ní pé ká ṣe ní wáàsí so ó dáa púpọ̀ bó o ti lò yẹn so tó bá wà níbẹ̀ lò ṣùgbọ́n kọ́ ọmọ tó wọ́n mọ̀ sọ pé ẹnìkan lò nǹkan kan pé ó ti di ẹlẹ́sẹ̀ abẹ́nìkan ṣe nǹkan kan ó ti ṣe kí nìkan kan ibùdó sẹ èèyàn gbàgbé èèyàn fẹ́ èèyàn dẹ́mọ́lá sí nìsín ó mọ̀ pé ó ní làbídùn lé ó sì gbàgbé ẹ lé ó sì bọ́ sí mọ́sálásí kó mu sàkọ́lọ́jẹ́ làbídùn lé ó sì bá yàtọ̀ sáré padà lọ́lé gbé gbùgbùgbùgbù ìtumọ̀sá gbọ́dọ̀ fi sínú ìtọ́ gbọ́dọ̀ jẹ́ nìyí wọn sọ pé ìtòsá gbọ́dọ̀ ó ti ní wàhánà bí ti máa ń sọ̀rọ̀ ó ti ní ó ti ní díwé tí ọ̀rọ̀ yẹn fi máa ń wà tí a fi sọ pé kíní ẹ ti di kíní ó ti di ẹ̀sìn tán yá ó kàn fún wa láwọn nǹkan tí ó ṣe wá láǹfààní tọ́ pé tínú bá wà ló fìfọ́ ó ní nǹkan ní ọ̀gbọ́dọ̀ jẹ́ sínú tó bá wà ló fìfọ́ sọ́kìlẹ̀ ní sẹ́yìn ó ní nǹkan ní ọ̀gbọ́dọ̀ jẹ́ sínú tó bá wà ló fìfọ́ tínú bá ti pẹ́ tẹ́ ẹ bá lọ jẹ àwọn kankan síbẹ̀ ó lè affect inú èèyàn so ìtọ́wá máa tètè ṣe inú yẹn láǹfààní o làbí ṣe kí ni o ló encourage wa pé nǹkan yẹn ṣe láǹfààní làbí dùn yẹn ọmọ àtomi ọmọ àṣẹ láǹfààní kò ní pé ọmọ jẹ́ kí ni o nǹkan míì mọ́ so àǹfààní yẹn ló mú wa sọ̀rọ̀ wa mú wa yẹn á fún ní power á kà sí wípé súnà ni ṣùgbọ́n àwa ní fọ́ọ̀sì àwọn èèyàn lé lórí àwa ní sọ pé ẹ mọ́tàsí yóò làbí dùn ní kẹ́ lọ́mọ rà á lẹ́lẹ́ àni ẹ kìnnìkan á máa sọ dáadé bíi kàṣe àyàn sì máa lò ìlú tí ọba sílà bí dùn kọ́ sí wọ́n dandan ni kí wọ́n lọ ọ́dà rẹ̀ ni ẹ̀dígẹ́ ni sì máa so ó ti máa kíní yẹn ti wà so clear ni sì máa ló fi jẹ́ pé ànábì róró ìróbì ẹlẹ́rọ ni wọ́n ní kẹ́lẹ́ mi wà lóyún àgbọ̀n gbọ́dọ̀ róró yẹn dandan ni bíbí arákùnrin bẹ́ẹ̀ ẹ̀rọ máa bá ànábì róró so pé kí ni o kọ̀ bá bí mu èso tó wà lọ́dọ̀ yín tí dókítà bá sọ fún yín pé ó dáa kéèyàn ó lè kọ́kọ́ jẹ sínú ẹ̀dígẹ́ ni sì máa fún pé Eh, inú bá wà lópì fo ẹ máa jẹun náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so ibi tí kíma yẹn gangan ibi tó ti fẹ́ wà gangan nìyẹn tó jẹ́ méjọ ṣùgbọ́n á pè ní súnà ànàbì àì ìkíni súnà dàbí dalẹ̀ láàmú dàbí ṣe kíni á kàn máa sọ báwọn yẹn pé ẹ̀sìn ló pẹ̀lú báyìí tó bá ti wà lọ́wọ́ ìtí ó wà lọ́dọ̀ yẹn fi nǹkan mí sínú ẹ̀ wá gbé láti wá gbé láti lọ́wọ́ kọjẹ ẹlòmíràn tó yẹ gbogbo ní jẹ́ omi gbogbo gbogbo ẹ gbogbo àwọn nǹkan kéékèèké òun ọ̀dẹ̀ ní kọ́kọ́ jẹ náà láìsí lọ́wọ́ kó tó mú mi sí láìsí yẹn gan yọ̀pẹ̀ so bọ́lá yìí bọ́lá bọ́lá ti dọ̀rùn tiẹ̀ nù dam. ẹ̀jẹ̀ stars ìbéèrè tèmi ni pé obìnrin tí ó ń gbé ọmọ lọ́wọ́ àbí tí ó lóyún ṣe bóun lè ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ bóun ṣe yóò máa bóyin ni àbí yóò gba àwẹ̀ yẹn padà tó bá ti nà. so ẹ̀rí tó fi ìdí múlẹ̀ àáfà ò lè má pin ṣùgbọ́n ẹ̀rí tó bá tó ní násù nínú òun náà ni pé olóyún abẹ́ntọ́ ń fọmọ lọ́yàn kó fún aláìní lóúnjẹ so kó dẹ̀ sọ pé àwọn eléyìí ti lọ nìyẹn sọ̀rọ̀ tó bá dáwọ̀ ẹ̀mí ìkọ́ máa gbà á tó bá ti fọ́ aláìní lóúnjẹ so wallahu alam. sàmúlò um, question tèmi ni pé nípa. ẹ má bínú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àlẹ́ azánù sínú àwọn ṣùrùtù tí irun fi mọ́ lálàáfíà bọ̀ bóyá tí wọ́n bá wá pèrun gẹ́gẹ́ bá a ṣe mọ̀ àdìsá ní sàrán tánà bíi ní tí a bá gbọ́ tí olùpèrun bá ń pèrun ká mọ̀ sọ tó ní bá ń sọ tẹ̀lé bọ̀ tó wáyé pé táìmù tẹ́ni wá ló ń pèrun àsìkò òun wọlé bóyá mi bí àrùn wọlé níbi four o'clock ẹni wá ló ń pèrun bí forty mo fẹ́ béèrè pé ṣé a lo lo ìdájọ́ àdìsí yẹn náà pé ká mọ̀ sọ nǹkan tí ẹni yẹn bá ń sọ bákan náà ẹni wá pè fún wa one two wani àwòsàn eight hundred ẹni wá ní wọn kí n ná kura mo ní pé nǹkan tẹ́mi gbọ́ ẹgbẹ́ wọn kí n ṣe kí ni pé àná sàlá ní pé yóò tó táìmù kankan tó bá ń ka alukuran kó wọ́n mọ béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn torí pé àwọn èèyàn kó padà wá tó yẹ pé wọ́n mọ ka kuran jẹ́ pé àwọn yóò lè mọ fún wọn ní nǹkan mo ní nǹkan tẹ́mi gbọ́ yín parẹ́ nìyẹn o so mo fẹ́ kẹ́ ẹ jọ̀kẹ́ bá ẹ̀sìn ìgbà tí wọ́n gbé ládàá pé èèyàn ọmọdé tó ń pèrún lóhùn ìgbà tásìkò orun bá wọlé òun ni sọ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé ẹni yẹn strategy ọjà ni sọ lòun lòun tiẹ̀ ẹbẹ́ fi tajà sọgbọn tó yẹ bá bá pé ten thousand yẹn wà kó ten thousand àpò yóò kó dalẹ̀ fún èèyàn fún wọn ni wọn sanwó mọ́gọ́ rẹ̀ ló ń gbà tí <laughs> tó ládàra bẹ́ẹ̀ èèyàn ń ná nǹkan tó bá yẹ gbọ́ ná ànábì gan ná nǹkan sọ ọjọ́ náà láàrin ara wọn sọ ọgbà kọgbà so ọsẹ láyé ànábì ànábì náà ná nǹkan kódà nìkan tí wọn tún tà fànàbì so kò ṣe pé báyà kìíní ọgbà ni kò gbà so kìíní kan ọba fẹ́ bùn yẹn ní nǹkan bùn ní nǹkan tọ́wọ́n àgbo bùn ní nǹkan so wọ́n bùn kò sí téèyàn kì í ná so yẹn ní sinmi ẹ fẹ́ rà ni ẹ sì nà so ìtẹ́ni ẹ sọ ìbá ní kó fún yín lẹ́rìí ni èyí ò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ fún lẹ́rìí èyí náà ló ti lọ jìnnà jù báwọn ẹ̀ kò yé mi ò kílẹ̀ rí kíní yẹn so ọlọ́run bá kún ọ̀rọ̀ náà. ìbéèrè tó kù alhamdulilayi subhanaka wa bihamdi shalla ilaha illa ant astaghfiruka wa atubu